ẹni ẹ̀yin náà lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi. wọ́n ní Prince Adé wọ́n ní wọ́n bínú sí àǹtí wa fashion o wọ́n ní nítorí pé gulegule wọn ó ti pọ̀ jù wọ́n ní ṣe náà máa ń tẹ̀lé kábíyèsí lọ sí everywhere tó bá ti gbọ́ pé kábíyèsí ń lọ bí kọ́ báyìí wọ́n náà ti kùrùkẹ́rẹ́ wọ́n ti lọ bẹ̀ wọ́n ní this is getting too much wọ́n ní Dr Elizabeth ló kọ́kọ́ gbé fún un nígbà tó wá sí palace ipe kò yẹ kó wá ipe kò yọ sí palace ní ẹ̀dẹ̀ máa pé Dr Elizabeth wà nínú oyún wọn ní lẹ́nu gate ló ti ń pariwo òun fẹ́ rí kábíyèsí òun fẹ́ rí kábíyèsí wọ́n ní wọ́n sọ fún yín pé ṣọlá appointment pẹ̀lú kábíyèsí ni ẹ mọ̀ pé wọ́n ti fún àwọn olórí yìí ní restriction wọn kò lè wá sínú palace bó ṣe wù wọ́n. so bí a ṣe gbọ́ allegedly wọ́n ní prince adédè wà nínú palace nígbà tó wá wọ́n ní ó tẹ̀ kọ́kọ́ ń drag ẹ̀ pẹ̀lú Dr Elizabeth tó ń pariwo mọ́ Dr Elizabeth pé kí ló mì ní pòun ò lè rọ́kọ òun kí ló mì ní pòun ò lè rí bàbá àbèjì wọ́n ní bàbá àbèjì ló ń pe kábíyèsí nísìn wọ́n ní Prince Ade, wọ́n náà dẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ wọ́n ní bí Prince Adé wọ́n ṣe lọ bá a nìyẹn ipe kí ló dé tó ń pariwo ipe ṣọlá appointment pẹ̀lú kábíyèsí ni wọ́n ní òun lòun ò ní appointment pẹ̀lú kábíyèsí òun fẹ́ rí kábíyèsí ni wọ́n ní àá òun rí kábíyèsí láì ṣe pé bóyá o ní event kan àbí ó yẹ kó wá sínú palace ipe ṣé o pe kábíyèsí lórí fóònù òun ò ní wọn ò ń gbé aago òun ò dẹ̀ ní máa òun ò dẹ̀ ní máa waste time òun wọ́n ní bó ṣe ń bá Prince Adé sọ̀rọ̀ gan wọ́n ní in a rude manner ló fi ń bá wọn sọ̀rọ̀ pé àà o ò lè máa pe aago torí wọn ò ní gbé aago ò lè máa waste time torí ẹ̀ ló fi wá wá sí palace ẹ kábíyèsí ò lè rí ẹ ní ìsìn kankan wọ́n ní ó ṣàbẹ̀rẹ̀ sí fa wàhálà ìpè ẹ̀ kí ló dé tí wọ́n ní lè rí òun nǹkan kan ìpè ọ̀rọ̀ ti sóun tóun bá pè wọ́n wọ́n ní gbé fóònù tóun bá ní òun fẹ́ wá rí wọn wọ́n ní jẹ́ kóun wá rí wọn ìpè so ibi tóun bá ti lè lọ bá wọn náà ló ń ti lè lọ bá wọn torí recently la gbọ́ pé ó lọ bá kábíyèsí ní ehm, Òṣogbo ní guest ehm, governor guest lodge ní Òṣogbo wọn ló lọ bá wọn wọ́n ní ó fẹ́ lè wú gbogbo ilẹ̀ ibẹ̀ pẹ̀lú ẹkún wọ́n ní tó ń pariwo pé kábíyèsí àbádọ́nà òun sí ilé èkó yìí wọ́n wá wo àwọn ọmọ wọn wọ́n wá wò òun wọ́n ní kò sí nǹkan tí àǹtí wò sọ lórí ọ̀rọ̀ welcoming party náà ni sínú palace wọ́n ní every time ló lóun fẹ́ ṣe welcoming party sínú palace òun fẹ́ gbọ́mọ wọn nú palace òun fẹ́ ṣe party nínú palace ẹ̀dẹ̀mọ́ pé àǹtí wa láìkè fọ́rífọ́rí ṣùgbọ́n wọ́n ní pé kábíyèsí ò approve ẹ̀ nítorí pé wọ́n fẹ́ kí Queen Naomi kọ́kọ́ wọ inú palace yẹn kí anybody tó wọ̀ bẹ̀ tó rọ́ mú àwọn olórí yìí so ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní Prince Ade. wọ́n ní wọ́n kì í fún seriously wípé gbogbo nǹkan tó ń ṣe kiri yìí is uncalled for kó kàn máa wá sínú palace kó máa kó máa tray kábíyèsí kiri ipe is ipe jókòó sílé ẹ̀ kó respect rẹ̀ kábíyèsí ò ń ṣe um, small boy tó kàn lè máa lé kiri ọba ni wọ́n monarching for that matter ó kàn lè máa kàn máa lé wọn kiri bí ìgbà tó yẹ pé òun lé boys kiri pé no you need to respect yourself ọjọ́ wo lẹ gbẹ́ pé Queen Naomi wá kábíyèsí lọ sí ibì kan wọ́n wá kábíyèsí Queen Naomi níbo náà ti ráyè níbo náà ti ráyè ibi tí Queen Naomi bá wà ní kábíyèsí àti wá bá wọn obìnrin ní láti respect ara in every way lóbìnrin gbọ́dọ̀ fúnra ẹ̀ ní dignity in every way lóbìnrin gbọ́dọ̀ proud nípa rẹ̀ kì í ṣe pé kí obìnrin kàn máa ṣe ṣọ̀bọ̀ṣọ̀bọ̀ ṣọ̀bọ̀ṣọ̀bọ̀ kiri kó máa wá kó máa wá nǹkan tí ò sọnù kiri wọ́n ní Prince Adé sọ fún un pé gbogbo ìranù tó ń ṣe you need to stop is uncalled for bí a ṣe gbọ́ nìyẹn allegedly ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist TV ń kí yín Mashola Gist TV ń kí adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́ dá Mashola Gist TV ń kí yín o ó ní ẹ o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè olóògbé orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létí ẹ̀ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. sọ wọ́n ní bí Prince Ade wọ́n ṣe sọ̀rọ̀ nìyẹn sí àǹtí wa fashion ní pé kí ló dé tó jẹ́ pé àǹtí wa fashion ò wá rí nǹkan kan sọ mọ́ ju pé ọ̀rọ̀ àwọn ń wá kábíyèsí kiri àwọn fẹ́ rí kábíyèsí ní gbogbo ìgbà pé yìí ò bójú mu pé kí ló dé tó jẹ́ pé. Pe àǹtí wa fáṣọ̀nà lè dúró sí ibi tí kábíyèsí fẹ́ sí ipe tí kábíyèsí bá fẹ́ rí kábíyèsí àwa bà fúnra ara wọn ipe kò ní láti máa disgrace ara ẹ̀ láti wá máa yọjú kiri àbí láti máa wá kábíyèsí kiri pé ìgbà tí kábíyèsí ò ń ṣe ọmọ kékeré tó lè máa lé kiri nǹkan tí wọ́n ní Prince Ade sọ fún àǹtí wa fashion bí a ṣe gbọ́ nìyẹn allegedly ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn nǹkan tí òye mi ò ní pé kí ni àǹtí wa fashion nǹkan kí náà ń wá kábíyèsí kiri fún kí ló dé tó jẹ́ pé kábíyèsí wọ́n wá di ẹni tí àǹtí wa fashion ń wá kiri the other time náà la gbẹ́ pé wọ́n lọ sóṣogbo wọ́n lọ ń pariwo the other time náà la gbẹ́ pé wọ́n lọ sẹ́kọ̀ọ́ ní lẹ́kí royal nǹkan tàzà bí nǹkan tó lọ ń pariwo every time ariwo ariwo ariwo ni kí ló dé obìnrin ní láti respect ara ẹ̀ náà kábíyèsí òde ń ṣe monarching tó yẹ pé wọn ẹ̀hún eh, ọba tó yẹ pé wọn busy He's a monarching He's a busy man wọn ò ní time so tí wọn bá fún àǹtí wa lápọ̀ẹ́dẹ́mẹ̀ntì dáǹtí wa bá kọ̀ ní àwọn kò fẹ́ lọ já bá wọn wọn ò lè rí wọn nǹkan tí Prince Adé ń sọ nìyẹn allegedly bí a ṣe gbọ́ o ṣẹ̀mẹ̀kẹ́ mo ṣe máa ń sọ fún yín mi ò bá kábíyèsí gbénu palace o ṣùgbọ́n nǹkan tá a gbọ́ la wá torchlight sí ọlọ́run elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn odi gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o ẹ má gbàgbé kẹ́ subscribe ẹ dẹ̀ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up torí ó ṣe pàtàkì fún channel wa òkè òkè ní ọláyín á máa lọ ọláyín ò ní lọ ìsàlẹ̀ please share this video like and subscribe ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mashola Gist TV love you all God bless you all.